وعلى وصحبه ومن الحمد لله بنعمته تتم الصالحات الحمد لله الذي لم يكن له يولد ولم يكن له كفوا احد الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له قلبا ينذر باسا شديدا من وهو يبشر المؤمنين dúpẹ́ fún ọlọ́run ọba wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀yà afẹ́ ìdúpẹ́ fọlọ́run ọlọ́run tí ó ní kí ó ní kí ó ṣojú wa ẹ̀dúpẹ́ fún ọlọ́run ọba náà. alhamdulillah. mélòó mélòó àwọn èèyàn lénìí tí wọ́n ti ṣe sàárè wọn tí wọ́n sì ti ń fi kúrò aláwọ̀ ránṣẹ́ sí wọn ọlọ́run tí ò tí ì ní kí ti wá rí bẹ́ẹ̀ já dúpẹ́ fún ọlọ́run ọba náà. alhamdulillah rabbil alamin. mo kí àwọn bàbá wa the Grand Imam of Ife Kingdom ọlọ́run kí wọ́n ṣàbà ṣe dáadáa fún yín làákàyìn ọlọ́run mọ́jọ dàrú ẹ̀rí pé àwọn tó jókòó lórí àìsàn ń bí ọ̀pọ̀lọpọ̀ wọn tíṣà ni wọ́n and the teachers dey keep the time ẹ̀rí pé wọ́n ṣe ń sọ̀rọ̀ náà wọ́n ń sọ ní ṣókíṣókí torí pé wọ́n wà time conscious ìjọ yìí tí ọlọ́run kó lé lọ́wọ́ ọlọ́run tó tún lé lórí. Àmín. Àlùbáríkà tó wà lára yín ọlọ́run ní gbàkó. Àmín. Ọ̀ṣọ́ ní ìmọ́lẹ̀ yín fún gbogbo ilẹ̀ Ifẹ̀. Ṣé ilé Ifẹ̀ ni àbí ilẹ̀ Ifẹ̀? Ilé Ifẹ̀. gbogbo ẹ̀ máa ń dà wọ́n ọmọ lójú bẹ́ẹ̀ náà bàtà dé ṣágáàmù wọ́n ní àwọn kan ní ìṣágáàmù ni àwọn kan ní ṣágáàmù ni wọ́n dá ẹ̀yẹ́lẹ́ mọ́ ìtẹ́ bá mọ̀ pé abẹ́rẹ́ ọmọ ọ̀gá àlejò ọlá gbogbo àti tẹ́ bá lò ó máa jẹ̀rọ látàrí dáadáa wọ́n tó máa ń lọ wá bùkù sí láhàwọ̀lá wọn làwọn olùwọ́tẹ̀ mo kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ ìmọ̀ màá sọ̀rọ̀ bí àbí bẹ́ẹ̀ pẹ́ àìdédé ń yẹ̀yẹ̀ sí ìmáàmù ìmọ̀ ni ìmọ̀ yẹ ọlọ́run tí ó jọba láhàwọ̀ wọ́n àwọn ará tí wọ́n wà ní ẹgbẹ́ ọlọ́run ọlọ́run kó ṣe ṣe àwọn ó kí àwọn bá wa di grand kọ́ọ̀bì kọ́ọ̀bì ni gbogbo nǹkan lè bó ti yí padà tí wọ́n jẹ́ ká bá ṣe ń pè é mọ́ wọ́n yí àmì ìlú padà mọ́ ṣe sí ní ọdún sí kọ́ọ̀dù padà sí káàdì kódà àtijọ́ tí mo ti kọ́ káàdì yẹn mo máa ń ronú sí pé kí náà ń jẹ́ káàdì kí n tó wá lọ ilé tó tó mọ̀ pé ọlọ́run ní ẹ̀yìn sà. ẹni pé ààrẹ ni wọ́n tọ́ ẹgbẹ́ ààrẹ ọ̀nà kakanfò ni ọlọ́run ló lóye ẹrú tí ó ti wà ní wọ́ọ̀lù ilé mi ṣùgbọ́n ẹrú ọlọ́run àwọn fúnra wọn ni wọ́n wá bóyá ká ni wọ́n gbé mú dẹ́rẹ́bà wá tó má dẹ̀ mú dẹ́rẹ́bà wá náà pé ẹrú ọlọ́run tí wọ́n jẹ ni ọlọ́run yẹ ẹ̀yìn sà o àgbáyé ọlọ́run tó di ẹ̀yẹ wọ́n làwọn wọ̀ mo kí àwọn pòfẹ́sọ̀ ọlọ́run ṣàṣì dáadáa fún ẹlẹ́ẹ̀kejì tí màá fojú rinjú pẹ̀lú wọn ni mo rántí very long time ago ìfẹ́ bí náà ni tí ọ̀gá mi wá ṣe wá sí aláàjì sùfà adébọ̀jù ọlọ́run ṣàṣì wọn dé bá wa nàìjíríà láyà àtúntò wọ́n sọ fún wa gbà náà lọ́wọ́ wípé tí ẹ bá rí ẹni tó di christian àwọn nǹkan mẹ́ta kan ló lè fà á nǹkan àkọ́kọ́ ìsílà kó jẹ́ pọ́fátì nítorí pé ẹni pé ètò ìmọ̀ àmọ́ pariwo pé olórí burúkú báàbọ̀ ẹni ayé ìyọlẹ́nu báàbọ̀ owó aṣẹ́ títí ni òníṣẹ́ ni báàbọ̀ ẹni àwọn bàbá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àwọn bàbá kọ́dí wọ́n ní wọ́n ní ẹ máa bọ̀ ìwòsàn ọ̀fẹ́ wọ́n máa ń já sí máa ń pátì làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì mírèkù ni wọ́n wá káàkiri is a miracle working Jesus is a miracle working Jesus is a alpha and omega is a miracle working Jesus kàpàpàṣì orí tó ṣe tó ṣí gbogbogbogbogbò ọlọ́run ṣì wá lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ti sápá mi lórí ṣùgbọ́n kí ẹni bá rí wípé gbogbo àwọn tó ń gba ìsìláàmù yìí ẹ rí pé kì í ṣe pé wọ́n àrẹ́jì wọn àbí wọ́n àrẹ́jì yìí ni ṣá àrẹ́jì yìí ni ó yẹ kẹ́ ẹ dúpẹ́ fún ọmọ torí pé ọlọ́run ló máa mà ló fi ọ̀dọ̀ wẹ̀yìn ọlọ́run sọ fún ẹbí wa Muhammad ọlọ́run rẹ̀ ànẹ́bì innaka yẹ̀ṣà ọlọ́run ní ìrìn ànábì jẹ́ kí n jẹ́ ń ya ẹni láàka ẹ̀ ó lè fi ẹni tó bá wù ẹ́ mọ̀nà. wàlá kí n ta lọ àyà ní ìmọ̀ ìyẹn. torí wípé ẹni tó bá wù ọlọ́run òun lọ́lọ́run fi mọ̀nà. ibi àkọ́kọ́ tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú nítorí pé mi ní pẹ́ mo rò pé bóyá a lò bí three to four hours láti ṣe wáàsí lónìí mi mi mọ̀ fún kò ní ju bí ten minutes lọ bọ̀ pẹ̀lú ten minutes yẹn náà ọlọ́wọ́ jà rí kẹ̀dùn mú bẹ́ẹ̀ ọlọ́sọ̀fà nàbí wọn Muhammad sallallahu alaihi wasallam ẹni bá mọ̀ wípé orí ilẹ̀ ṣe níwò yìí ìjẹjọ a wà ní Ṣómólú ibi tá a ti ń ṣe wá sí fún wa pé Islam yìí nìkan lọ́nà Ibrahim chapter three verse one ọlọ́ni kuntum khayra ummati ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar ọlọ́run ní ẹ̀dá ìjọ tó lóore jùlọ ẹ̀yin ní ìjọ tó lóore jùlọ tí a gbé dìde fún àwọn ènìyàn ọlọ́run ní a gbé yín dìde fún àwọn èèyàn ẹ̀ ń pàṣẹ rere ọlọ́run ní ta'muruna bil ma'ruf ẹ̀ ń kọ orí ìṣe sùúrù ẹ̀ ń pa àwọn èèyàn láṣẹ láti máa ṣe dáadáa ọlọ́run ní ta'awanu 'ala al-birri wat-taqwa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan níyànjú níbi dáadáa wàtàkùà àti payà ọlọ́run ṣùgbọ́n ẹ má gbára ẹ má jẹ́ ẹni tí ó máa gbára yín níyànjú níbi ìyapa àṣẹ ọlọ́run ẹ̀hẹ́ tẹ̀síwájú ọlọ́run ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minu billah ọlọ́run ẹ tún wá nígbàgbọ́ nínú ọlọ́run walau annahum amanu ahlul kitab ìbáṣe pé wọ́n gbàgbọ́ ni I think be the Christians believe làkàna fáyọrọ láwùjọ ọlọ́ni ìbámu ti dáa jù fún ọ ọlọ́ni ṣùgbọ́n o nínú wọn àwọn tó gbàgbọ́ wà òun lẹ́yìn tẹ́ dúró ẹ̀ bá ń pété tó fi fọ́lọ́ ọlọ́ni ṣùgbọ́n wàhálà sára wọn fàásìkò ọlọ́ni ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú wọn òbí lẹ́jẹ́ ní. Adébóyè ó wá ń sọ̀rọ̀ nípa ìdá mẹ́wàá ṣe rí ọlọ́run ṣì wá lọ́nà o ọlọ́run ṣì wá lọ́nà o ṣe rí tí ọlọ́run bá fẹ́ sọ̀yàn nù ìmọ̀ rẹ̀ náà lọ́lọ́run fi ṣe sísọ̀rọ̀ fún ìmọ̀ tó ní náà lọ́lọ́run fi ṣe sísọ̀rọ̀ fún ẹ wá wo nǹkan tó ń mú wá lánàá láti fi portrait sí fún ẹ pé ìdá mẹ́wàá kò sí tó burú mẹ́ẹ̀ in the book of Matthew chapter twenty-three verse twenty-three ètò ń kóòtù lánàá rẹ o Matthew chapter twenty-three verse twenty-three ẹgbẹ́rin fún yìí ẹ wá sáré bá mi lọ sí Deuteronomy chapter fourteen ẹ wá gbé láti verse twenty-two ẹgbẹ́rin fún yìí Jésù ló ṣépè yìí o ẹ̀yin akọ̀wé àti Farisí àti Farisí. àti kú mímì èyí sì ni ẹ fi ọ̀rọ̀ tí títóbi nínú yín fi ẹ wá ní èṣe sùúrù ká synchronically ẹ wá fi ọ̀rọ̀ tó tóbi nínú òfin ẹ wá fi ẹ wá jẹ́ kí owó ẹ jẹ́ kó mumú lára yín. láìṣe ẹ wá fi láìṣe ìyẹn ní ìdájọ́ ìdájọ́ ẹ̀ ìdájọ́ mọ́ àánú ẹ̀ ṣàánú mọ́ àti ìgbàgbọ́ àti ìgbàgbọ́ ẹ̀ gbàgbọ́ mọ́ wọ̀nyí ni ó tọ́ gbogbo àwọn. jáde lélẹ̀ tí ayé ìbá ṣe ẹ̀hẹ́ ilé ilé ìbá ṣe láìsí fi ìyókù sílẹ̀. ẹ bá fẹ́ tí omi fọ́lọ́ jẹ̀ mọ́. ẹ wá gbọ́ tí ẹ̀ńtà mo wá kọ sí Facebook lánàá pé àṣẹ ń bà mí tí ìyàrá ti ń dàgbà làákà ilẹ̀ náà máa ń dàgbà. bí bàbá ṣe kàkà tó àṣẹ làákà ilẹ̀ náà kéré bá lọ sí Deuteronomy chapter fourteen verse twenty yọ zaka àwọn olówó ní yọ zaka ṣùgbọ́n bíbélì yóò wá mandate ẹ̀ lórí everybody pé tẹ̀tẹ̀ ni wọ́n gbúdọ̀ yọ zaka. alákọ̀ọ́kọ́ ẹ bá mi sáré wo nǹkan mẹ́ta láwò because of our time we look at the divinity of Jesus Christ tẹ́lẹ̀ bá a mọ̀ pé ọlọ́run ṣàánú yín pọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn issue crucifixion àti ẹlẹ́ẹ̀kẹta àwọn àwọn the issue of the coming of the prophet now ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé níbi ti issue uh, the coming of the prophet ẹ bá mi sáré wọ the gospel of Barnabas chapter fifty two page sixty eight kẹ́ ẹ wá gbọ́n tí Jésù ń sọ fún ara ẹ̀ Barnabas chapter fifty two page sixty eight ẹ lo ìwé yẹn kẹ́ ẹ fi wò kó lè yá ẹ máa gbọ́ the judgment day of God will be so dreadful that verily I say unto you. ẹ máa gbọ́ ọ̀rọ̀ Jésù lélẹ́yìn àwọn èèyàn wọ́n yí doctrine Jésù padà wọ́n wá bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn ní tí Jésù kọ́ wọn for example in the book of Mark chapter twelve verse twenty-eight and twenty-nine Mark chapter twelve verse twenty-eight and twenty-nine ẹ wọ́n tí Jésù kọ́ àwọn èèyàn òyà Mark chapter twelve verse twenty-eight and twenty-nine ọ̀kan náà àwọn akọ̀wé tọ̀ Jésù Kristi wá ìgbà tó ní bí wọ́n ṣe ń pera wọn léèrè ọ̀rọ̀ wọn rí pé jésù ń dáhùn léèrè ó wá bí jésù léèrè wípé èwo ni ìyàwó nínú àwọn òfin jésù wá dáhùn pé èkíní nínú àwọn òfin ni ẹ gbọ́ ẹ̀yin ọmọ ìsírẹ́lì òun ẹbí wọn léèrè ibo ni jésù ti sọ̀rọ̀ mẹ́ta lọ́gbọ̀n ẹbí wọn léèrè níbi tó ti tẹnu jésù wá báyìí pé mẹ́ta lọ́kan àbí èmi ni ọlọ́run ọba ni jésù ọ̀rọ̀. that go to hear God speaking in words against them uh-huh. against whom all things created with witness lọ ṣí ìwé yẹn kó o kà láti lẹ̀. ibi yìí adébíwá isa alẹ́ sàlátù wasala in gómìnà balawa chapter fifty two page sixty eight jésù sọ̀rọ̀ wípé at a particular time àwọn èèyàn ó máa pè mí ní ọmọ ọlọ́run ó ní tó bá tiẹ̀ wá yá àwọn èèyàn ó máa wá pè mí ní ọmọ ọlọ́run inú wa bí jẹ́ to the extent just one hour, uh -huh, that's speaking from my from my heart ẹ máa Standards. ẹni tí ẹ̀mí mi ń bẹ ní ọwọ́ rẹ̀ carry on. and the matter man. ṣùgbọ́n àná